lérí ẹgbẹ̀rẹ̀ ṣùgbọ́n kọ̀lọ́sà máa wọ́n ti gbà mí bí kéèyàn wà ní òde bí káwọn kọ́ sàtẹ̀kẹ̀ síyàn ó lè fàṣọ́mà ìpìlẹ̀ rẹ̀ ìyọgbọ́nà máa ń gbé ní ohun ẹlẹ́ẹ̀kejì ohun wá ní láti àbẹ́sì kéèyàn bá gbá rẹ̀ apákan wọn àfà wọ́n ní ẹmbá igbí síkẹ̀rẹ̀ bá ìjẹ́ ní èèyàn kí àwọn rìn padà àwẹ̀ ń tọ̀ ó sì kéèyàn ọjà ọ̀rọ̀ kejì ní pé àwẹ̀ ń tọ̀ ọjà òbí ọ̀rọ̀ pè kẹ́lẹ̀ lẹ̀ iná àlàpàdé wa ewó lè ní fi ń sin lọ èmé ní o àwótọ́ ọjà ìlú fi ń sin lọ bára ọlọ́wọ́ ní ìsinmi ewu ẹ̀ tọ́lá mú kejì torí tó gbára lọ́lọ́lọ́ náà ni ọ sálàyé wọ́n ní ká fi orun àlẹ́ tó tọ̀rọ̀ fún àlàáfíà lọ́pọ̀ yáà kọ́dà mẹ́ta ni òbí kẹyọkọ̀ wà mí èyàn sí lè ní méje péré bọ́nà sí bọ́nà sí ó sì sí àwọn dáwà ìrọ̀lọ́rọ̀ sí mú kàrù nínú ìgbọ́nà sí ìrọ̀lọ́rọ̀ náà ni ká má tó wọ́n ní pé yọ́ wà ti pé ọmọ ìgbẹ̀wà aṣáwọn ọmọ ìgbẹ̀wà ètò ọ̀yá máa ṣe Irun kí o rọ̀ láì jẹ́ ìdájọ́ kájàpọ̀ ṣe rí ẹ̀sìn ìjẹ́sìn àìsí onírànlọ́pà. Alẹ́ni tí bàtàbà jẹ́ ká máa máa fẹ́sẹ̀ kan pẹ̀lú bàtàkì káwàá mọ̀ lọ kí ma káyà bọ́ọ̀lù kèsùn náà nítorí àwọn ìgbàlẹ̀ ìkọ́yà ní ààbò ẹ̀ṣẹ̀kẹ́rọ̀ láàrín wọ́n láwọn ìrìn tí wọ́n bábára pàtàkọ́ wọn lóòrùn kápàkọ́ wọn lóòrùn àbúsí fáwọn náà ní o fáwọn káàkọ́ bẹ̀rẹ̀ wọn kápàkọ́ kàmẹ́lẹ̀ abẹ́tọ́ máa bẹ̀rẹ̀ káàkiri kàrẹ̀ abẹ́ọ̀bẹ̀rẹ̀ ìlú orí wa náà kọ́ ká máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pọ̀ báyìí nínú Ramadan tó kú wọ́n ti múṣẹ́ ìtọ́rù ṣe kọ́lọ̀mù ìwọ̀já ìgbẹ́ sí báyìí múṣù nínú Ramadan náà kọ́lọ̀mù ìjọ padà wà bá wa mẹ́ nípa Ramadan àti kiri tó bá tó lọ jẹmọ́ ẹ̀yà máa jẹun dáadáa méjì ni àlẹ́lì bí a sórí ẹ̀ bí i máa kárí lọ wálẹ̀ bí i máa kájá sí ẹ bá sì ẹ̀dá sí àti ìkó ìpọ̀ ìtọ́jú rẹ̀ ohun tí wọ́n lò pẹ̀lú wáta tí wọ́n lò pẹ̀lú wáta ṣe kó sára òrì lọ́wà láyé ṣe kí n sọ àbí yóò pọ̀ láyé ṣe kí máa wùlẹ̀ dáa bẹ́ẹ̀ mẹ́lẹ̀ yìí ah, ẹwọ bàbá tí mo bí wọ́n pa ní wọ́n máa jó ìgbàmí wọ́n lè kórí ẹ̀bùn ní gbóná wọ́n máa wá gbé ẹ̀rọ nígbàtí àwọn ìran rẹ̀ wọ́n ní wàṣáàwò yẹ́kùnlùkù máa ń kìbẹ̀ẹ́yìn ìwọ́n ìgbàmí ìsìn máa ibi ibi ní ṣáàmà àwọn náà ma àwọn lábọ́wọ́ àwọn èbò bí ohun tí a ti rí tí ẹ̀rọ ní bọ́wọ́ fẹ́ ṣe ìgbé àdúgbì mọ́ sí ẹ̀kọ́ ọ̀bá wà dàjò tí ó wà dàjò wọn máa fi ṣù mẹ́ta mẹ́rin irunwó ti gbò ta nígbàtí àwọn bá orí àwọn tí wọ́n fún wọ́n sí náà tí wọ́n bẹ̀rẹ̀ kọ́sí àtìlẹ́lì ọ́ìkà wà wọ́n àwọn mímọ̀ wọ́n láwọn ṣe tí kan bẹ̀ká nà bí ṣe tọ́bàwọn èèyàn rẹ̀ lórí ẹ̀ tọ́jẹ́ pé wọ́n fi ṣèṣẹ̀ ní gbọ́nà lọ́n tọ́bà nígbà sí ìdàjẹ́ nítorí pé kò sí aburú bẹ̀ tí a yẹ́ bá change tọ́bà di ṣe àwùkáwọ̀ ẹni ibi ẹ̀sìn ọ̀bára máa kí ni ṣe àwùdógó ọba ni lórúkọ àwọn ọmọ akọrin lórúkọ àwọn ọmọ ń lópa ọmọ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ ti pẹ́ jẹ́mà láwà tí yóò bá sọ́bà wọn wá wọn ẹlẹ́ẹ̀kẹ́jì fáàrán ti jẹ́lẹ́ pọ̀bẹ́ Amẹ́ríkà àdínà lọ́pọ̀ ta ní àwọn ẹ̀ta mọ̀ mọ́ṣẹ́lá yìí só ṣe jẹ́ bàbá ẹni tí ó wọ́n sára sí tí a ti sọ pé ọmọ àdínà inú àdíṣì orí owó wọ́n ní àdíkí ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ mọ́ wá ránṣẹ́ sí wọn padà pé ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ gbogbo ìwáyà tó bá gbó ọwá ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ lórí ìwáyà àti tó wá pé rọ́jú lọ ìyọ́tùwà ní kùlà rọ́jú bí ibọ̀ إمام مصطفى عمد من من حديث على ابن مالك إسماعيل الصحابة أحمد وكنت أقول شيء ثانية Ọlọ́run sọ ń bẹ̀ o. Wọ́n gán mọ̀. Wọ́n gán mọ̀ báyìí dáadé tàbí. Wọ́n gán mọ̀. Ẹ̀yẹ́ bá túrò bá. Yàrá bá jẹ́ bẹ́ẹ̀. Wọ́n tí wọ́n ti bá àwọn sọ̀rọ̀ fún ọdún mẹ́rin ní àwọn ìtàn ọkọ̀ ìtìyàn àwọn máa ṣe ọ̀rọ̀ ní rẹ̀ tọ́jẹ́ pé wọ́n tẹ́sẹ̀ dà ní àpẹ́ àfẹ́ẹ̀fẹ́ láwọn ìṣẹ́sẹ̀ mọ̀ ṣe wá orí ìjọ ń ríràpọ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ ṣe rí jama'a kọ́wọ́jẹ́ wípé a bá fi sùúrù àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ yẹn gbọ́lá mẹ́rin kò sókè tó kọ̀ máa dárò kí ló léwu ṣe ń dúkọ ìjọmẹ́rẹ̀ ẹ̀kọ́ni tá a bá fi sùúrù àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ tó àlàmà ìyà fẹ́síkà orí àwọn ọmọ ẹ̀ká orí gan wọn ọ̀fẹ́ máa dákì ọ̀rọ̀ orí tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn àwọn ọmọ ní pẹ̀lú àmà wọn wọ́n ní jẹ́ máa làwọn kí ọlọ́run jẹ́ fẹ́yàwó lórí ọmọ nínú àdúwà báyìí ọlọ́run tí ẹni tí ó ṣẹlẹ̀ ọ̀dá kí wà ní nǹkan mí tó lè bíbí ó ní kọmọ àwọn òkú ni kọmọ yóò pò ó ní ṣe bá fẹ́yàwó kejì wà onílọ́mọ̀ bá fẹ́yàwó kejì tó bá sí kù àwọn ẹ̀yẹ rá rẹ̀ nínú sẹ́tàwọn àfáà jẹ́dúró dàgbà sí lára àwọn obìnrin tí ẹ lọ mọ́kà obìnrin àtọ́kọ̀ rẹ̀ mẹ́jọ lọ ní 2016 wọ́n ti wá sọ fún ọpẹ́ tí àbá rí káàbá àdúrà tí àbá kọ́kọ́ sí ọlọ́wọ́ sáyẹn ó wà tọ́kọ̀ rẹ̀ mẹ́rin ẹjọ́ fún bí ó ṣe wọlé láti ọkàn ìjà owó kúrò rẹ̀ lọ́bá pẹ̀rẹ̀ ìbá ránlẹ̀ ní pàdé ọlọ́wọ́ ní tàbá mọ́mọ́lọ́pọ̀ ọ̀rẹ́ mọ́ sínú ọlọ́wọ́ pé àgbà tí àbá pọ̀ sí tó bá ní àṣẹ tó mọ́ ẹ̀rẹ́ lẹ́nu ìyàwó gbogbo wa náà lápàtàjọ́ ọlọ́run ẹgbẹ́jì a máa fi ẹ̀ṣẹ̀ṣẹ̀ tí ó ẹlòmí ò nítorí ìyàwó òun ní ṣe bẹ́ kéèyàn máa déètì obìnrin máa fẹ́ obìnrin sí ọ̀nà kọ́ wá wà láàrin ìyà àtóbìnrin ń bó láti rí ní náà tààrí tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ìpìlẹ̀ ìyàwó òun ní bá ẹ̀yìn ọkùn àìmọ́ ya búrúkú sí rẹ̀ lọ́wọ́ àwọn àsìkò yẹn àti àwọn àṣẹ́sí àti nǹkan mí ìrìnjú ìyàwó kalọ òṣèrò ní múnà méjèèjì so kí àrí ọ̀dọ̀ àyíwò àwọn àbúgbẹ́rẹ́ mi sí yóò wọ́n nílẹ̀ ìyàtọ̀ kọ́lì làwọn òwáyé ẹmà tó àbínú àdúwà kọ́lọ̀ ó ṣe ìyàwó kejì rọrùn ogẹ́ mọ́kìdà kẹrẹmọ́dà kí rọrùn ṣẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀

mọ́sí ìpínlẹ̀ wọn tí ó fi á lórí àwọn kan àwọn èèyàn pé ọmọ rẹ̀ tó ń bọ̀ tó àwọn ẹ̀sìn tí ó sì mọ̀ bí ara kí ọlọ́njọ́ ọlọ́rùn bí ṣe ìgbé àkéṣì ọmọ rẹ̀ tó sí wà ọmọ ni ẹgbẹ́ orí ọkùnrin ní ẹgbẹ́ àti ọkùnrin ọ̀rẹ́ pé òun kí wọ́n kọ́ ara kí orí sà ọlọ́run sàánú wà àtọ́lá mọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́kùn ọkùnrin ilé wọn lọ́kùnrin ọ̀rùn náà ó níyàwó mẹ́mẹ́rin olé ìyálé wọ́n ti bá tọ̀lá méjì tẹ́lẹ̀ kẹta bá tẹ́lẹ̀ rẹ̀gbọ́n tó kọ́ yọ́ tẹ́lẹ̀ ìyàwó kẹta ó ti bá tọ̀lá ìyàwó kejì ó ti gbàtọ̀ láàrùnkan ìyàwó tó tún ní gba ìlú lọ fún olè ẹgbẹ́ ilé ayúwà ọdún ọ̀dẹ́kùn ọba dẹ́dà ọmọ àwọn obìnrin púpọ̀ ara àpẹẹlẹ́ fún náà ní pé ráhùn máa sọ̀rọ̀ sí wọn sàkàsàkà ìyẹn ló fi ọ̀nà tọ̀lá ìyẹn ló fi ti gáìdì wa tọ́kùnrin wáyé tó kàwẹ̀ ló mọ́kọ̀ọ́ obìnrin yẹn yóò wà nílé ọkùnrin tí ó wà ọ́sọ̀ láti lẹ́ẹ̀mẹ́ta tàbí kó sì mara lẹ́ẹ̀mẹ́ta tí mẹ́tẹ̀dá pé pé ọkùnrin ti kọbìnrin ṣùgbọ́n láǹfàní àti padà tó bá bẹ́ẹ̀rẹ̀ padà yóò sẹ̀sẹ̀ tó fẹ́ pẹ̀lú ápìdìn di ápìdìn jẹ̀lìlì tó wá jẹ́ pé nígbà tó pé mọ̀kọ́ yìí láàrin fọ́tọ̀ ni pé ọwọ́ ọ̀sọ̀ lẹ́ẹ̀mẹ́ta

káyí máa mọ bá sí máa bá wọn rìn àti ìgbè sí ojú kan ẹnu mí wá ti tọ̀ lápùn ìdíjí wọ̀yápa bíbí àyíká kọ káyọ agbára mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kẹ́kẹ́ náà ẹ̀ẹ́kẹ́kẹ́ náà ó sì tún ṣẹlẹ̀ náà ṣùgbọ́n àgbẹ̀ká ti bẹ́ẹ̀ onímọ́kọ́ ojútú ọmọ mọ́túnkọ́ ogun wáyẹ̀ olóòmọ tó ríkẹ́ ìfún ẹ̀mọ́ rẹ̀ yóò sì padà dàbàmá tọ́wà rí kí ní o nígbò ojú rẹ̀ bá wálẹ̀

kò sí ìrẹ́lẹ́ tí a bó fílẹ̀ gbogbo olùsọ́rọ̀ wọ́n kàn dàbí àwọn ọ̀pọ̀lọpàá ní ọ̀pọ̀lọ́ ọmọ lóòdó máa agídí èsì gẹ̀rẹ̀ o agídí èsì gẹ̀rẹ̀ o àwọn àgbàlagbà wọ́n lẹ tí ọ̀bà ní lọ́la ó lẹ̀dà tí ègbé ìbìnú oòrùn gbogbo ẹjẹ́ ìbá ti gbé ìbìnú oòrùn ní nǹkan rí o lè dáa

a ma mánéjì àwọn bí ẹn tí èso ọ̀sẹ̀ tí máa tó ní òjá ìgbìmọ̀ yóò máa wù wa lágbẹ́gbẹ́ ètò àwọn ọkọ̀ ní ìgbà àbáwá wọlé tán láàmàwá lòràwá lòpin kò sí fín kò sí tẹ́lẹ̀ ojú ọ̀sẹ̀ jẹmọ́ àwọn nípa máa ṣùgbọ́n àwọn rẹ̀ tó ibi tẹ́ èrè méjì bá ti jà kó bẹ̀ wọ́n sì gẹ́lẹ̀ o But he was with the Islamic perspective on man with no cap while praying or going out. Thank you, Mr. Àwọn àwọn aláàrẹ̀ wa tó bá wà ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà àdúgbò fúnṣùsàn tí wọ́n bá ń lọ sọ yá bá ní ààrẹ fúnfún ìdínára fún ẹ̀ńdà orí màsílẹ̀ wà kúrò wà ṣọ̀rọ̀ wà láti ọjà àpọ̀ ṣùgbọ́n káṣọ́ ìdẹ́gbẹ́ ẹni ọ̀lá ìlú ẹ̀sìn tàbítáwá fún ìlàjọ síwájú mọ́sálásí sáàkú wájú gbogbo ẹjọ́bà tó rí àtúgbò lè fílà tẹ́bà mú ìjì ìgbó bẹ́ẹ̀ mú mẹ́rin èyàn gan ọmọ òpó àwọ̀sáwẹ̀ wọn ní jábà ìpẹ̀lẹ̀ èdè omi ti gbogbo ara ìtọ́jọ́lú ẹ̀sìn wa ṣùgbọ́n ó dáa káwọ̀ ọkùnrin káwọ̀ múra ní múra ẹ̀sìn wa ó sì wí bárakàlọ̀ fún wọlé ìdàbà àbí yóò dáa ẹ̀sìn múnà uh, Ìbéèrè ẹni pé àwọn òyà láti tó máa máa jọ bí lé ní ẹ̀kọ́ mẹ́rin láwọn orí àmìbàtí àmìbàtí ọlọ́run fúnra wọn àwọn àwọn àwọn olóòtú ní ní bí èrè mú tó pẹ̀ àtúwàsọ̀ ìgbẹ́ra ti jẹ́ kí ọ̀pá jẹ́ wọnú ara wa àti kó ọmọ ìbò ẹgbẹ́ yẹn tó ọgbẹ́ owó ìgbẹ́ra ẹ̀sà owó láwọn ìlànà kò ní sí no interest to ìgbẹ́ra àwọn àjọ pọ̀ kí lẹ́yìn fẹ́ mú sí àtúnṣe ìfọ́nù mẹ́bà kò nítumọ̀ sòtọ́ ìgbàgbó oúnjẹ ọgbà fún mẹ́bà lóhun ẹ̀yìn náà sì gbà ní mẹ́bà ẹyọ owó nǹkan mẹ́ ẹ̀rọ bá gbọ́ wọn ní ohun kàlùkù ẹ̀jẹ́ ẹ̀mí náà fẹ́ wọ̀ ní sí owó ní ẹ̀jẹ́ jẹ́ wọn ẹ̀yà lówó ẹ̀tọ́kọ́ gbó lọ́wọ́ rẹ̀ Давай флаг. Wọ́n ní ìrìn ní ojú orí ẹ̀sìn tí wó apáṣì àti wípé Jẹ̀mọ́ra, Hafla, owó ìrìsì, èyí tó bá bí bá ti jẹ́ nǹkan mọ̀bára, kò sí àbúrúta ẹ̀ṣùgbọ́n kéèsì gẹ́gẹ́ kìí ṣe ìdárí kìí ṣe táìmà jẹ̀yàn pàṣẹ kọ́nà jọjá ìkọ́ sọ́wọ́ Thank